wọ́n lè rí àwọn tó jódodo àtàlàyé ọ̀rọ̀ yóò lè hàn sí wọn wọ́n lákin hadha yahtaju ila alim ṣùgbọ́rọ̀ àwọn eléyìí ó bùkátà àwọn olùmọ́nlá ní ó bùkátà àwọn olùmọ́nlá la yajuzu an yadkhula fihi muta'alimi kọ̀tọ́ stage by stage náà lẹ́kọ́ ọmọ primary ọmọ akẹ́kọ̀ọ́ ni àbí ọmọ junior class ńkọ́ student náà lòun náà bí secondary nǹkan àwọn tó jẹ́ dé institutionary kí làwọn náà student náà ni wọ́n ọkàn jẹ́ pé ìpele tí kálukú ń gbà kẹ́kọ̀ọ́ ló ṣe kíní ló jura wọn lọ wọ́n ní bákan náà ni irú àlámọ̀rí tó jẹpọ̀ mọ́ àwọn ayatul mukama wa ayatul mutashabi irú àwọn eléyẹn àwọn olùmọ̀ ńlá ni wọ́n mọ̀ wọnú rẹ̀ wọ́n dẹ̀ mọ̀ mọ́ àwọn ìdájọ́ wa wọ́n ní auzeyigun yoridu tadlil wọ́n ní téèyàn bá jẹ́ téèyàn bá jọ máa kọ́kọ́ tó bá lóun ọwọ́ bẹ̀ ìṣòro ni bákan náà tàbí téèyàn bá jẹ́ ni tẹ́sẹ̀ rẹ ti yẹ̀ àwọn táàmùdí ń bẹ lọ́wọ́ ẹ̀ ní rẹ́ nìkan tí ọmọ mú àwọn àyà ọ̀rọ̀ rẹ̀ lọ tàbí àwọn àyà tó jẹ́ pé ọ̀rọ̀ ti ń sọ pọ̀ tó yẹ pé lè ló báyìí ẹ lè ló báyìí masalan olúwa sọ nínú suratul baqara àyà 102 báwọn olùmọ̀ ṣe sọ olúwa sọ ń bẹ̀ pé idán sóyé ohun tó jẹ́ káwọn kan gbà pé ọba méjì ni ni pé ìròyìn táàmù ma wọn màlẹ́kà ní pé láyà àsúnà má àmàràhùnmọ̀lọ́ wọ́n yí apá àṣẹ ọlọ́run a sì mọ̀ pé oògùn àti dánì ìyapọ̀ ọlọ́run a sì aṣọ fún àmàlẹ́kà ló mú wa sóyé àwọn olùmọ̀kejì ní rárá o rárá ni àṣà sílò bọ́tẹ̀ jẹ́ pọ́lọ́wọ́n bá jẹ́ àmọ̀ yìí pé káàna mínà lè jìn láti pìlẹ̀ irú àwọn èèyàn náà àràtọ́wọ́ ọlọ́ọ̀bá ló fi wọ́n dà àwọn gbà pé màláìkà méjì ni wọ́n kí wọ́n wá dó lórí pé irọ́ màláìkà ni wọ́n wọ́n èé sọba ìwọ́ tún mú ọ̀rọ̀ míì títú wá nìyẹn torí gbogbo àwọn nílé tafsir kálukú wọn ohun tí kálukú gbọ́yé ló mú wá mẹ́ amúwá gẹ́gẹ́ bí àmìsílà nípa bí ẹnu èsè kò nípa ọ̀rọ̀ kan tọ́lọ́wọ́n bá sọ ṣùgbọ́n tó yẹ pé kálukú ọ fà sára rẹ̀ gẹ́gẹ́ bí ohun tọ́lọ̀ bá ní kọ́ àwọn sí nínú mímọ̀ irú àwọn kan báyìí pọ̀ nínú Al-Qur'an òun ni wọ́n ṣàlàyé fún wa wọ́n ní ẹ̀ ní ẹ̀kọ́ ìmọ̀ tí ó sì mọ̀ pa ọmọ akẹ́kọ̀ọ́ lòun tó ti wá rí rẹ̀ bí olùmọ̀ ọwọ́ tó wò sí ẹnìkan tó láwùpẹ́ bí àwa yìí náà dé tí wọ́n bá pera mi lóyún ọmọ kéwú nǹkan tán àfáà ni mí <laughs> àfáà wo ni ọ́ nígbà tó wọ̀ tún tó wò sí tó wò pé ọ̀sẹ̀ ni ó tọ̀ níjọ́ táwọn àfáà bá dé àwọn èèyàn pé ọjà rí pé àfáà wa pé ah, ọlọ́run ní kó bá yín àfáà bá wò ibẹ̀ náà wọ́n pè yín wọ́n wọ́n àpẹẹrẹ àwọn jàmíyà aláìmọ̀kan ni wọ́n fíhìm alimamu ahmed wọ́n ní ìdí ni tó fi jẹ́ imam ahmed sọ nípa wọn pé quran wọ́n dẹni tí wọ́n sọnù wọ́n sì ń àwọn èèyàn nù pẹ̀lú àwọn àyà èyí tó pè ìsúnmọ́ rẹ̀ lọ straight eléyìí ni ìwòye sí alimamu ahmad nípa àwọn jamiya wọ́n ní ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí wọ́n máa ń tẹ̀lérò àwọn àyà téèyàn máa ti bẹ̀ sọnù wà ìmá òun náà ni tàbí kéèyàn jẹ́ ok sorry mo ti gbé síra wọn wọ́n ní ìmá zeigu kéèyàn jẹ́ ni tí àmúdi ń bẹ lọ́kàn rẹ̀ yòrí ìdò tẹ̀lé tẹ́pẹ́rò ń gbà rẹ̀ ní kó àwọn èèyàn ẹ má jà gbàgbé o àwọn jàmíyà yìí wọ́n ti jẹ́ àmọ́ ìpìlẹ̀ wọn o ǹjẹ́ wọn rẹ́ni tó lè rántí ìpìlẹ̀ wọn fún wa lẹ́nugbà tá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn yìí nígbà tá ń pa nípa àwọn kọ́ ìdá yìí àwọn tó ń tẹ̀lé Sofwan ibn Ijal ìpìlẹ̀ wọn Yẹ̀húdí ni wọ́n abẹ́ ti gbàgbé wọ́n dárúkọ ẹni tó gbé ète wọn yẹn wá Hmm? Abdullahi ni Abdullahi gbónù kí ni wọ́n á pè aṣọ́ àdábí <laughs> bẹ̀tẹ̀tẹ̀ wọ̀n yẹn ṣe mọ̀ ọlọ́run kó sọ wà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mí èèyàn gbà tó nímọ̀ pìlẹ̀ rẹ̀ wọ́n mọ̀ bá lọ náà ìgbà tá àfikàrí tẹ̀kfírí wọlé sí nàìjíríà pàápàá sílẹ̀ yorùbá ẹgbẹ́ táwọn èèyàn ń pariwo àwọn tó ti mọ̀ ń pa wọn dáadáa tó ti bá wọn dé pàdé rí ní Sudan wọ́n ní àwọn haddadi lélẹ̀ àwọn haddadi yóò lélẹ̀ torí pé gbà tí wọ́n stọ́dì wọn míàmíà wọn yàtọ̀ sí àwọn haddadi ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ́ ni wọ́n padà rí pé wọ́n jọra wọn ni sóyè tẹ̀kfírí gẹ́gẹ́ làwọn yìí tẹ̀kfírí iná takfèrí yí àsìkò yìí ni wọ́n wà torí ìsẹ́sí èyàn máa ń gbà nǹkan tó nímọ̀ bẹ̀tí wọn náà tún lè fi ti ẹkùn àbí kó modernize ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn jàmíyà ṣe rí kútúlẹ̀ burúkú ni wọ́n tẹ́ pa àwọn yẹ̀údí ni wọ́n plant wọn sínú Islam bẹ̀ wọ́n dẹ̀ ń pọ̀ wọ́n rán màrà sí ẹ̀yìn náà wà wọ́n ṣíà náà náà ọmọ yẹ̀údí làwọn náà báwo ló ṣe ní náà ṣíà nígbàtọ̀ bá wà láwọn ibi tí wọ́n ti gba yìí dáadáa ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbàjẹ́ táwọn tó ń halala nikahul muta'a à ẹfírí àti sè sínà falala ní kí lọ̀dọ́ sì fẹ́ tó jù bẹ́ẹ̀ lọ bẹ̀tọ̀ gọ̀rọ̀ àwọn tí ń tẹ̀lé kí níyẹn wọn mọ̀ sílísìlá ẹ̀ bó ṣe wá àwọn problem tó wà láti ilẹ̀ níyẹn ìgbà tó wọ́n fẹ́ ba súnà náà jẹ́ ńkọ́ wọ́n ní wà bí alẹ́yìn náà wà bí à ní òkè ìjẹ́ ìmọ̀dé tí wọ́n fi pè wọ́n wà bí à ìdí rẹ̀ ni pé Sheikh Muhammad ibn Abdul Wahab rahimahullah ara Saudi yẹn ó ṣe jihad gbogbo àwọn ọ̀tá ọlọ́run tí wọ́n bá fẹ́ ja Islam lógun ibi tí wọ́n mọ́ sábà gbà wọlé láti bá Islam jẹ́ níbi ọ̀rọ̀ jihad tẹ́bá lọ ka tírà tí àwọn èèyàn kéèyàn ṣe lórí Sheikh Muhammad bin Abdul Wahab ẹ̀ ní fẹ́ràn rẹ̀ pàápàá ṣùgbọ́n tẹ́bá ka irú kitabu tawhid àti kọ̀ndíṣàn tó rí ilẹ̀ tó fi ṣe tí a àti irú ìyànjú tó ṣe tọ́lọ̀ fi dá Islam gidi padà sí Saudi ìgbàyànlẹ̀ tó láìkẹ́ mi ní kọ̀ láti dákọ̀ ẹnìkan torí kẹ́ lè ṣọ́ra fún tẹ́bá bá pàdé lórí náà tẹ́ ma ń gbọ́rọ̀ rẹ̀ alùsùn rẹ̀ lẹ́pẹ̀ wọ́n ń pè ló sí òfíìtì mùsíbà gbà níbọ̀ yìí tàtírẹ́ tó bá parí rí náà àdánwò ayé àtọ̀run ni tẹ́ bá ń gbọ́rọ̀ rẹ̀ rí pa àwọn tó mọ́ ń kó wà ní Muhammadu bin Abu agigẹ́ the same thing ṣe ṣeikhul islam alimam amadi ibn temiya ẹlọgbọ́n tó sòfin ti sọ́npa ẹ̀ ẹwà lọgbọ́n mi ṣe ń pèsè àwọn ẹ́dàsì àwọn tàbílìkì tí wọ́n tó rí pé ọlọ́run fi ṣe kò ń gẹ́ ọlọ́kẹ́kọ̀ọ́ lẹ̀ lárúbáwá àtirú wọn ọlọ́run kọ́ bá tán òjò ìṣe kó fi àwọn olùmọ̀ gidi tí ọlọ́run bá fi mímọ̀ yé látinú àtìta tọ́ndẹ̀ láníyàn tọ́dá ọlọ́run kó fi wọ́n ṣèkẹ́ wa torí kí ọlọ́run ọba làwọn olùmọ̀ jẹ́ tí wọ́n bá wà láwùjọ kan pàápàá wọ́n jẹ́ àwọn tí wọ́n nímọ̀ gidi tí èsè wẹ́rẹ́wẹ́rẹ́ bákan náà tí wọ́n á tún wá ní ikhlas abẹ́ olúwa kó ṣàánú wa ibi la dúró sí ọlọ́run kan sọ àtàjọ mẹ́jọ subhanaka wa rahmatullahi wa barakatuh